الحمد لله ولي الصالحين ولا أضعان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala tó jí wa sáyé sáyé sáyé tó tún wá yọ̀ǹda fún èmi àti ẹ̀yin láti kírun tààrọ̀ ní jama abẹ́yẹ Allah subhanahu wa ta'ala kó gba ní ìbádà fún kálukú wa dáadáa tí Allah ta'ala ṣe fún kálukú wa ọlọ́mọjẹ́kọ́ kankan ó bàjẹ́ ń bẹ̀ àlékún dáadáa lọ́n kó ṣe fún wa insha láàárọ̀ yìí a fẹ́ ṣera wa lójú kòkòrò ká wa ní òǹgbẹ láti lè nípìn èyí tó pọ̀ bí ìdìnnìlá ìtààlà nínú àǹfààní ńláńlá èyí tó ń kànlẹ̀kùn gbàngbàn tàbí kàtẹ̀ sọ pé tó ti wọlé fún wa. ó lẹ́gbẹ́ àti lè máa gbọ́ náà nínú kútùbà àbí náà rẹ̀ fún àǹfà àti sọ ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́run ọba àṣẹ tún sọ ni àwí tún wí ni. nítorí pé ọmọ ènìyàn maa wa òun náà ni wípé a gbọ́dọ̀ máa ṣíra wa létí ní gbogbo ìgbà a gbọ́dọ̀ máa wa létí ní gbogbo ìgbà nítorí pé ẹnìkan ń bẹ tí ò fẹ́ ká ṣoríire ẹnìkan ń bẹ tí ò fẹ́ ká rí ìyọnu ni aṣọ ìtọ́nù ìbílíṣ ìmọ̀ láàmú gbogbo ìgbà fi káwa náà máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ká máa gbọ́ kọ́lọ̀ mọ́ jẹ́ kí àṣẹ ìtàn kò jẹ́ wá lérè ètí afẹ́ bára wa sọ láàárọ̀ yìí ká farabalẹ̀ díẹ̀ ká má kàn jù ká lè gbọ́rọ̀ ọlọ́run ọjọ́ láti máa gbọ́ nípa àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù ta fẹ́ kó sí tó jẹ́ oṣù Islam tá a mọ̀ sí ìdòlẹ̀ hijja nínú alukur'ani Allah subhanahu wa ta'ala jẹ́ ká mọ̀ nùsọ́rọ́tù taoba wípé oṣù méjìlá ló wà nínú ọdún nínú àwọn oṣù méjìlá mẹ́rin nínú rẹ̀ jẹ́ oṣù ọ̀wọ̀ abọ̀ọ̀wọ̀ àwọn oṣù mẹ́rin yẹn mẹ́ta tó tẹ̀léra wọn ẹyọ̀kan lọ dá dúró mẹ́ta tó tẹ̀léra wọn ìjọlẹ̀ kọ́ ẹ̀dà èyí tó ṣeé ṣe kó parí lónìí tí wọ́n bá róṣù nírọ̀lẹ́ táwọn aláṣẹ bá kéde pé oṣù Zul Hijja bẹ̀rẹ̀ tí wọ́n bá róṣù nírọ̀lẹ́ yìí a jẹ́ wípé ọ̀túnla ní ọjọ́ àkọ́kọ́ ní Zul Hijja so Zul Qa'da yẹn ní oṣù kọkànlá ti Islam Zul Hijja oṣù hajj yẹn lóṣù kejìlá Muharram olóṣù àkọ́kọ́ nínú ọdún àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn hurum ní wọn oṣù àbọ̀ ọwọ́ ní oṣù ọwọ́ ní ẹlẹ́ẹ̀kẹrin rẹ̀ ó ní oṣù Rajab ó ní oṣù Rajab ọlọ́run ọba àlekẹ́ lánà ayà ẹ̀ jẹ́ ká mọ̀ pé òun máa ń ṣẹ̀ṣà nínú àwọn oṣù gẹ́gẹ́ bó ṣe máa ń ṣẹ̀ṣà nínú àwọn ọjọ́ tí yóò ṣe àpọ́nlé fún tí ó fún ní àjùlọ bákan náà ọlọ́run máa ń mú nínú àwọn àsìkò tí yóò ṣe àpọ́nlé fún tí ó fún ní àjùlọ gẹ́gẹ́ bọ́lọ́run ṣe tí ó máa ń mú nínú àwọn ààyè lórílẹ̀ tí ó ṣe àpọ́nlé fún tí ó fún ní àjùlọ gẹ́gẹ́ bí ààyè tá a mọ̀ sí àárọ̀fà ààyè kan ni mo rò pé àárọ̀fà ọjọ́ ni àárọ̀fà yọ́ọ̀mù àárọ̀fà ọjọ́ kẹsàn-án nìyẹn ṣùgbọ́n yi tí si ń kójọ sí ẹ̀yìn àrọ̀fà bíi káàbà ààyè níbẹ̀ yẹn náà àti lọ gẹ́gẹ́ bí ọlọ́run náà ṣe máa ń ṣẹ̀ṣẹ̀ àwọn ènìyàn tó wa wọn lọ àwọn ju gbogbo àwọn ẹ̀dá lọ àwọn sọ̀hábà àwọn ló tẹ̀lé wọn lẹ́yìn náà ó kan àtàwa mùsùlùmí ọlọ́run ló ṣàwálẹ̀ ṣà tó wà nínú Quran tí ọlọ́run ọba fúnra ara rẹ̀ ó wà jì tàbáàkùn wà jẹ́ tàbáàkùn wà máa já àlà alaykum fi dínì min haraj òun fúnra ọlọ́run ló ń yàn yín tó ṣàyìn bẹ́sà pípẹ́ jẹ́ mùsùlùmí wájú tàbáàkùn torí náà a tún gbọ́dọ̀ máa dúpẹ́ fọlọ́ǹpa torí pé nínú àlìjẹ́nà gan ń tá a sọ nínú rẹ̀ ni pé alhamdulillahi lẹ́dí hadana li hada wa ma kunna linahtadiya lawla an hadana Allah ee àmọ́ dúpẹ́ fọ́lọ́run tó fi ọ̀nà eléyìí mọ̀ wá ta fi lọ sóríire ta wà àlìjẹ́nà báyìí wa ma kunna linahtadiya àwa fúnra wa gangan ò lè dá ọ̀nà yẹn mọ̀ lawla an hadana Allah tí ìbájú fọ́lọ́run fúnra ẹ̀ fọ́nà mọ̀ wá ìdí nìyẹn rí pé èèyàn ò lè sọ́ra rẹ̀ dòjíṣẹ́ gẹ́gẹ́ báwọn kérúbù ṣe máa ń ṣe wọ́n lè wọnú igbó lọ wọn ò ní ṣe kí ni wọn ò ní gẹrun wọn ò ní fomi sí ohun tí wọn wà á di kí ni ìrakùrakù yóò padà wá dìpọ̀ yóò padà wá ran yóò bá máa ń sọ dandan ní ẹran ní ẹran yóò wá kú ṣìkìtì tí ò bá ní irun orí ń kún aṣọ ń fàyà èròjà wèrè ń pé bọ̀ díẹ̀díẹ̀ wọn ò ní yà á irun gba wọn fi gbogbo ẹlẹ jákàjákà ní ọba ṣẹlẹ̀ àmọ́ wọn ò lè dojíṣẹ́ kankan àyàfi òjíṣẹ́ ṣàìtàn ẹni wọn máa dà bẹ́ẹ̀ gẹ́gẹ́ láwọn mùsùlùmí kan náà máa ń lọ ní ugbó wọn láwọn lọ ń ṣe àlùwà wọn á jókòó síbẹ̀ ẹlòmí òkè ń lọ ní ugbó àwọn yẹn ló wọ́ọ̀sì jù wọ́n wà nínú ilé torí ẹni tó wà nínú ilé tí ò lọ bì kankan yẹn mọ́ṣáláṣí wà ládùúgbò ẹ̀ tí wọ́n ti ń pè wọn

tó jọmọ tí ò fi yé wa òun wá lọ ṣe ẹ̀ṣá ẹ̀sìn tiẹ̀ tó fẹ́ fi sin lọ ẹni tó fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ̀ sọ pé eléyìí ò ṣe ìwọ lọ ṣe ní wọlé fún economics university wọn ni kò ṣe ẹ̀kọ́ one oh one ó lọ ń ṣe yorùbá oh one yorùbá ló lọ ń ṣe course ó dẹ̀ ní hélẹ̀ òṣè kọ́ǹsì ò rẹ́gísà ṣé student department yẹn ó kàn tara ẹ̀jẹ̀ ní so bọ́rọ̀ àwọn yẹn ti rí nìyẹn. ọlọ́run ló máa ń ṣe ṣà nínú àwọn ọjọ́ tọ́lọ̀ ṣàlẹ̀ oṣù tọ́lọ̀ ṣàlẹ̀ ṣàmì ìbẹ̀rẹ̀ oṣù hajj oṣù lóṣù ọ̀wọ̀ àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ tó ṣe é ṣe kó bẹ̀rẹ̀ lọ́la nírọ̀lẹ́ nírọ̀lẹ́ òdìdí tó bá rí ó sọ fáwọn aláṣẹ àwọn aláṣẹ ní òkèèbè ó nàìjíríà sọ́tà sókótó làwọn fi ti sí tó bá wù ọ̀rọ̀ kìí ṣe bàbá kan ládùúgbò yẹn tí ó ní tí sọ́tà ń sọ yẹn kò bá mu òun róṣù lánàá torí náà ti bẹ̀rẹ̀ sòlìhíjà tó bẹ́ẹ̀ títí ẹ ló ń sọ yẹn orí ìṣìnà ló wà orí àìmọ̀ kan ló jókòó lé lórí ọlọ́run ṣàánú ọlọ́run làwọn ń bẹ̀ àwọn ọjọ́ mẹ́wàá àwọn afá sọ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam jẹ́ kó yé wa pé nínú gbogbo ọjọ́ ilé ayé gbogbo ọjọ́ tí ń bẹ láyé àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ ìlú lọ́lá jù nínú oṣù ìzòlẹ̀ ìjà ànábì tí wọ́n jẹ́ kó yé wa pé téèyàn bá fẹ́ ṣiṣẹ́ olóore ẹ̀kójoojúmọ́ là ń ṣe kò síṣẹ́ olóore kan téèyàn lè ṣe tọ́lọ́run nífẹ̀ẹ́ sí tàbí tó tí ó gbà láadá méjèèjì ni tó tó ètò bá ṣe ní àwọn ọjọ́ mẹ́wàá ni torípa ànábì sallallahu alaihi wasallam sọ ó ní mamin ayamin al'amalu salihu fiha ahabbu ila Allah min àbílà àyàm kò sí ọjọ́ kan náà àwọn ọjọ́ ilé ayé tíṣẹ́ olóore nínú àwọn ọjọ́ náà ọlọ́run nífẹ̀ẹ́ sí tó tó àwọn ọjọ́ mẹ́wàá tá à ń sọ yà ní mewa àṣírí àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù zòlẹ́hìjà àwọn èèyàn wá ní wọ́n ṣe mọ yá Rasulullah rẹ òjíṣẹ́ ọlọ́run ọba wàhálà jihadu fi sabilillah jihadu sójú ọ̀nà ọlọ́run ọba ń kọ́ kájagun sójú ọ̀nà ọlọ́run ẹ̀mọ́ tó ń pè ń kájagun sójú anábì ní wàhálà jihad fi sabilillah kéèyàn jagun lójú ọ̀nà ọ̀gbọ̀n ládá tí ó gbà ń kò lè tó iṣẹ́ olóore téèyàn bá ṣe lójọ́ ẹ̀gbọ́rọ̀ ẹ̀ ẹgbẹ́ fún yín lápẹẹrẹ èèyàn sálámọ̀ sẹ́nìkan láàárọ̀ ní ìdòdè ìjà àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ ọjọ́ tó pẹ̀lú èròǹgbà mo fẹ́ kí mùsùlùmí gbà lórí ẹ̀ tàbẹ́nìkan sálámà ṣe wá ẹ́ ọ̀rọ̀ ìyàwó ní ká dáhùn torí tọ́lọ́ wa ní wà aléìkùn mùsàlám ládàá tí wọ́n kọ̀ fún ẹ̀yẹ́ ju tẹ́ni tó jagun sójú ọ̀nà ọlọ́run lọ nítorí àsìkò tó ṣiṣẹ́ àyàfẹ́ tó bá jagun sójú ọ̀nà ọlọ́run níjọ́ kíní ní àwọn ọjọ́ ọ̀kan náà àwọn ọjọ́ mẹ́wàá náà ànábì ní ìlà ọjọ́ ẹni tó tún wá lè rí gbà ládàá bó jagun tó le tó tàwọn iṣẹ́ olóore tá a ṣe ní àwọn ọjọ́ mẹ́wàá yìí kọrọjá bí nafsi ìwà máa lè yìí nígbà tó fẹ́ jáde ńlé ó jáde lé láàyè ó tún wá kó dúkìá dání ìdà tó fẹ́ fi jagun òde òní tó yàgbọ̀n oúnjẹ tí ó jẹ gbogbo ẹ̀ kó dání falamiyari jẹ́ kò sí ètò bá padà ẹ̀mí rẹ̀ ò bá padà gbogbo dúkìá tó kó lọ oorun sọ̀hún ìyẹn ló lè ládá táwọn èèyàn máa gbà lẹ́rí pé kì í ṣe àwàdà kọ́lọ̀n kó ṣàánú wa ní àwọn ọjọ́ wọ̀nyí tá a bá wá fẹ́ ṣiṣẹ́ olóore ń bẹ kí ni àwọn iṣẹ́ olóore tá a lè ṣe àmọ́ ṣáájú o a gbọ́dọ̀ wà ní ìgbáradì ìmúra sílẹ̀ fún àwọn ọjọ́ yìí ẹni tí ò bá múra lẹ̀ tí ò gbáradì yóò bá lábo yóò bá lójijì èyí tó súnmọ́ ni kó má ra rẹ̀ jẹ èyí tó súnmọ́ ni kó má rí àwọn èso rẹ̀ kájẹ nítorí náà àkọ́kọ́ ni aláàzùmù ìnípinnu àkólé kan pé mo fẹ́ jẹ àwọn àǹfààní yìí nítorí kí nítorí pé ọlọ́run sọ ànábì náà sọ òdodo lọ́rọ̀ ọlọ́run sọ́ọ́díkùlì màsídókù sí ànábì olódodo tá a tún gbà sódodo lànà bí sallallahu alaihi wasallam kì í purọ́ téèyàn bá bí wàá ronú sílẹ̀ kó lákòólé kan kó láníyàn kó fẹ́ iṣẹ́ olóore ń bẹ èèyàn ní ṣe o fòónù àkólé kan tá a ní ni ìṣìnàbò dùnà wọ́lì máa sùn jíjìnà sí àwọn ẹ̀ṣẹ̀ àti kíni àti ìyapa àṣẹ ọlọ́run lásìkò ìlú fẹ́ jìnà sí àtàwọ̀bàtú ìrònú pìwàdà tó ṣe kí ni èyí tó mọ́ kẹwàlọ́ náà ṣe sọ pé túbú ìlàlọ́ ìtàwọ̀bàtán nasuha ẹ̀rọ nígbàdà ètò ọmọdé ẹ̀kọ́ ọlọ́run foríjì mi gba àwọn ẹ̀ṣẹ̀ mi mọ́jì ó dí mi lọ́wọ́ àwọn ṣe olóore torí gbà mí tàbí lọ́pọ̀lọpọ̀ ọgbà tàbí ká tiẹ̀ sọ pé gbogbo ọgbà ẹ̀ṣẹ̀ kì jẹ́ kárí oore dáadáa sí ẹ̀ṣẹ̀ oníjà fún àpẹẹrẹ ní ìsìn nínú ààwẹ̀ gbogbo wa ni wọ́n ní agbáwẹ̀ èèyàn wá ló ń jẹun kí ló ń gbà yẹn ẹ̀ṣẹ̀ láì bá ṣe rí ìdí ṣẹ̀rí àbílẹ̀ ṣàpẹ́ ẹ̀ṣẹ̀ tó dá yẹn kò jẹ́ kó ṣe kí ni kó rí ààwẹ̀ gbà kò jẹ́ kó rí ààwẹ̀ gbà ṣòkọ́lọ́n kò ṣàánú wa nítorí náà àárùnú yẹn àbẹ̀lọ ẹlẹ́ẹ̀kẹta ni pé àwọn iṣẹ́ ọ̀ràn yẹn ni ká kọ́kọ́ mójútó ẹ̀pọ̀pọ̀lọpọ̀ máa ń ronú pé àwọn ah, èèyàn náà fílà àwọn tó jọ́ràn èèyàn ànábì wa Muhammad sọlọ́lọ́hù alihi wa alihi wa sallam ó jẹ́ kó yé wa wípé ká kọ́kọ́ ṣe ọ̀ràn èèyàn àwọn nǹkan tó lọ́n ṣe lọ́ràn èèyàn tó ṣe ní dandan lórí ohun làkọ́kọ́ ká tó sọ fẹ́ máa ṣe náfìlà Abu Hurairah radiyallahu anhu èyí tó jọ ọmọ tí mo ń sọ ni màá mú anábì ní wà ma taqarraba ilayya abdi bi shay'in ahabbu ilayya mimma aftaratu alayhi wa ma yazalu abdi yataqarrabu ilayya bi nawafil hatta uhibbahu anábì ní ọlọ́run ọba àlékè ọlá sọ pé ẹrú sìn nìkan kò mi pẹ̀lú nǹkan tí mo nífẹ̀ẹ́ sí àkọ́kọ́ ni kó súnmọ́ ni pẹ̀lú àwọn tí mo ṣe lọ́rùn àyàn lè lórí àpẹẹrẹ ẹnìkan ikí ọ̀run márùn lójúmọ́ kò ní kò ní káìlà ìyẹn ni ṣubú mọ́gbìjà ṣùgbọ́n kò sọ̀rọ̀ ṣàánú mi dá tí yàn yàn lọ́rùn ò ní gbà lọ́wọ́ ẹ̀ wọ́n táìmù rẹ̀ ó dàbí ẹni tí ò ní certificate tó wá lọ ń gba testimonial lọ́wọ́ principal school tó ti jáde kò ṣe waec kò ṣe neco kò ṣe naptep kò ṣe mbai kò ṣe kọ́ gbogbo anything tó máa fún ní senior school certificate senior school certificate exam kankan kò ṣe kò ní ó dẹ̀ jáde ss ó dẹ̀ mọ̀wé gan-an so nígbà tí ìwà ṣe ó fẹ́ wọ yunifásitì fún àpẹẹrẹ adékúnlé ajáfin ó wá lọ bá principal principal sọ pé he was very brilliant in school he was the senior prefect of our school he was the best athlete he won gold for Ondo State in hundred meter during the All African game he won kìnnì kan ṣáka ó wá pọ̀ gan ó wá lọ sákùngbà wọn vice chancellor òun fẹ́ wọ hundred level level lẹ́bùdà kò ní basic qualification. kí ni wọ́n ṣe wọ́n fún kò ṣe jáàmù tó bá tẹ̀lé lọ́gbọ̀n mi bọ̀ sàdíkètì ni ó fi wọlé tàbó lọ ṣe jáàmù kò ṣe kò ní sàdíkètì bàbá ṣe jáàmù ó gba four hundred over four hundred ẹgbẹ́ fún ọ̀rẹ́ ní jáàmù mark gbà tó gba four hundred yẹn gbogbo yunifásitì wa ń dù ó wá ní Oxford ló ń fẹ́ lọ tàbí UI ló ń fẹ́ lọ gbà tó á débẹ̀ ṣe hàn pé wọ́n ò ní wọ́n fẹ́ ṣe cleaning certificate wọ́n ní o level da english f9 maths f9 àwọn ní kó di next year kó padà so gbogbo àwọn tá a máa lọ yan náfìlà láì kọ́kọ́ mójútó ọ̀ràn yàn gẹ́gẹ́ bí ẹni tí zaka tó ti wọ owó ẹ̀ tí ò yọ zaka tó ló tori ṣe ìtọrẹ àánú tó lọ ń ṣe kò zaka àwọn èèyàn yìí pọ̀ lórí iṣẹ́ ọ̀ràn yẹn kí ni iṣẹ́ ọ̀ràn yẹn alákọ̀ọ́kọ́ tá a mójútó tá a mọ̀ ìran kíkí pẹ̀lú iṣẹ́ ọ̀ràn yẹn àkọ́kọ́ torí pé ànábì jẹ́ oyè wa wípé alẹ́ ààdù bẹ́yìnà náà wà bẹ́yìnà ọmọ sọ́lá fàmán akọ́ ọmọ ha fàkọ́dé akọ́ ọmọ dín wàmán àdámọ̀ ha fàkọ́dé àdámọ̀ dín ọkàmọ́kọ́lù ànábì ni àdéhùn tó ń bẹ láàrin àwa àtẹ̀yìn òun ni kí ni ẹ̀ bá jẹ́ kékeré tó bá jẹ́ lẹ́bọ tó ló fẹ́ ṣe Islam àdéhùn àwa àti ẹ̀ òun ìrun kíkí ẹnikẹ́ni tó bá gbé ìrun kíkí dúró ó gbé ẹ̀sìn dúró ẹni tó bá wó ìrun ó ti wó ẹ̀sìn gbogbo àwọn èèyàn bí òkè kí lọ́gbà muslim ní nítọ́ béèrè bàbá mi bàbá bàbá mi kí nìkan muslim láwà akànlé mọ́kì ìrùn ni òkè owó ẹ̀sùn àwọn ọjọ́ ìka mójútó ìrùn ọ̀rọ̀ ẹ̀wà pàápàá ká mọ̀ kì í níjàmọ̀ pàtàkì jùlọ àwa ọkùnrin ìran àwọn èèyàn márààrún ṣùgbìn mọ́ọ̀sì ní dìdì níjàmọ̀ kì í ṣe nígbà tí bá kì í tán lọ kí tèmi ẹ̀gbọ́n kan náà àwọn olórin ó ní tẹ́ bá kí ìrùn tán máa kí tèmi ìmọ̀ràn kí ló pè ìmọ̀ràn àṣìta olórin tí àmọ̀sórí àwọn ọmọ ta ló pọ̀ jù olórin ló tún sọ yẹn o onímọ̀ràn àṣìta ni ká gbìyànjú pé á ah, ọjọ́ mẹ́wàá pẹ̀lú òkú ọlọ́run gbogbo ìrún mi mára àwọn mọ́ṣáláṣí méjì kí ní iṣẹ́ wa láti wọ́n mọ́ṣáláṣí tó súnmọ́ àyàfẹ́ tí ò bá ṣe é ṣe fún bóyá wà ní site ìyẹn bíríkìlà kò sí mosque lérí abẹ́rẹ́ tó bá ti dàsìkò ìyẹn yóò pè irun fún rẹ̀ yóò sì kírun fún rẹ̀ yóò ṣe tọ́ bóyá driver nígbà tó ń lọ lójú ọ̀nà yóò pààkì yóò kì í kì í nọ́mbà wà àwọn dẹ́nà mọ́sùkù jóná wa ó dẹ̀ tún níbi tá a ti ń dúró èèyàn bá ń lọ àbújá ń lòdù jẹun lọ́kọjá èèyàn bá ń lọ kàdúná sí níbi tí wọ́n ti ń dúró wà tó ń bẹ̀ láti mójú tó kìnnì irun ọ̀ràn èèyàn àgbọ̀dọ̀ sílẹ̀ àwa obìnrin tó jẹ́ pé aláǹdáná oúnjẹ títí títí títà ilá ó fi kọjá àwa lọmọ kìláàsì akéni ní áṣù torí pa fẹ́ fọkọ lóúnjẹ ìrun kíkí ó ṣáájú oúnjẹ tá a fẹ́ fún ọkọ kákìrùn wà yẹn ó ṣáájú ọkọ̀ tá a fẹ́ tọ́jú ẹ̀lẹ́ni àti ọkọ̀ ẹgbẹ́ ọkọ̀ bá ti yọnu sí ìyàn ìyàn ti rí ìyọnu ọlọ́run tó bá yọnu sí ọ lórí dáadáa obìnrin tó ń jí òòlù jáàbù ọkọ̀ wa náà ń láìkì ẹ̀ báyìí ó ní kó lọ ṣe irun irú àwọn ohun ìfámì jẹ̀ríkọ̀ ọgbẹ̀ ó ní kó sílẹ̀ kó wọ pátá ìwọ̀rọ̀bìnrin kan jọ kan mo wà ní mọ́tò ojú mi ṣe kò ń gẹ̀rẹ̀ ìwúròbìnrin ah, ò ní ẹnìkan á dá mi ló ọlá kan bú wọn ni ó ní ọkọ ẹ̀ olóhùn mọ̀ ní tọkọ ẹ̀ pé ṣe fẹ́ kó máa dírẹ́sì yẹn lọkọ ẹ̀ láìkí ẹ̀ bẹ́ẹ̀ mo ti gbọ́ rí tí wọ́n ní àáfàá kan sọ pé tó bá jẹ́ pé nǹkan tọkọ èèyàn fẹ́ nìyẹn kéèyàn ṣe fún ṣe lọ́lọ́ ní ká dùn ọkọ nú ló wọlé lọ́lọ́run ó fẹ́ràn obìnrin ìsọkúsọ ìmọ̀ràn ṣìtánì àáfàá yẹn gba obìnrin ànábí ọlọ́run ànábí sọ̀rọ̀ láàrin wàsánà sọ fún wa látàn átàlì màálùkín fi máa ṣùgbà tilẹ̀ kọlì kò sí tẹ̀lé àṣẹ ẹ̀dá ní kíni ìyapa sí àṣẹ àdẹ́dà ìnáma tọ́ àtú ìlè màálù kọ́tẹ̀ láṣẹ ẹ̀dá níbi tí nǹkan tó lọ́n ṣe lẹ́tọ̀ọ́ tẹ́lẹ̀ ọ̀gbọ́n ti wá ń sìn wọn kò ṣe àná wa tó náà ká mójútó ìròyìn ẹlẹ́ẹ̀kejì àwọn tí zaka bá wọ owó wa ká yọ zaka as at this morning láàárọ̀ òní nǹkan bí aago márùn-ún mo calculate kí ni sọ́ọ̀bù zaka fún gold owó téèyàn ó ní lákàánù tí zaka wọ̀ fẹ́ni tí ò tí ìyọ zaka tọdún yìí tàbí kò tiẹ̀ yọrí tó bá ṣí àkáǹtì tó bá jẹ́ gold la fẹ́ lò seventeen million and five thousand seven hundred and ninety one naira five kọ́bọ̀ ṣùgbọ́n ní nàìjíríà wa tò ní àní lo ti gold torí méjì lànà bí fún wa fún ká lo gold àbí ká lo silver àwọn afáàní rárá silver là ń lò torí pé àwọn aláìní pọ̀ tàbá wà nílùú kan táwọn tó ní pọ̀ wọn ní lo silver wọn lọ lo gold rò pé torí pé tó bá fẹ́ lè ní sàkà kò ní gbà nínú bẹ́ẹ̀ ṣe ẹni tó wòye bá wá pọ̀ ní ìgbà ẹni látò lè jọjú lọ́dọ̀ wọn nàìjíríà silver ń tiẹ̀ èdè mo calculate in some months back one one point nine million ṣùgbọ́n láàárọ̀ yìí is two million one hundred and thirty-four thousand eight hundred and twenty-four naira three kobo. tí a bá lọ sí lifepriceofgold.com ìgbẹ́ ni mo ti lọ mú one gram of uh, gold àti one gram of silver ìlú ni wọ́n ń ta àṣà àárọ̀ yìí three thousand five hundred seven naira ninety-four kobo oníwọ̀n táwọn sàmọ̀ wọ́n ṣe ìsàká nìyẹn ẹ̀ tó ìsàká láti wọ́n sọ ọmọ tí ó mọ̀ wé ní ẹ̀lọ́ sọ sí ilé kí ó àáfàá tí ò mọ ẹ̀sìn ní ó padà dà the quality of any society is a function of the quality of their leaders irú àwùjọ tá a máa ní ẹ́ yóò dá lórí irú àwọn èèyàn tó ń ṣaṣáájú láwùjọ yìí bàbá lọ fọmọ wa tí ò mọ̀ wé tí ò mọ̀ kankan a nílé kí o ní kó lọ kí ó wá dà fà oníwà máa darí wa òní ó jẹ̀ mọ́ ìlú wa lórí iq ẹ̀dẹ̀ ló mistake tá a ṣe púpọ̀ nìyẹn wà wá mọ́sí tabarọ́ ọmọ wa kan tó mọ̀ wé a ní kó lọ ṣe mẹ́sìn kó lọ ṣe pharmacy gbogbo àwọn medical doctor pharmacy yẹn ẹni tí ò mọ̀ nǹkan fún yóò wá máa darí wọn mọ́ṣáláṣí ó wà nù tó fa ẹ̀sìn wa sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ní ọmọ tí ò bá ti jẹ́ ọmọ rí ìpátá ọmọ burúkú wọ́n ní ẹ lọ jù sọ́dọ̀ àwọn afá ọlọ́run ní san owó àtún ní rọ owó àtún ní rọ òlòǹkà bí ò bá ṣàtún ní rọ àbágọ̀ jẹ ẹran lọ wọ́n lè tún ọmọ yẹn rọ kó di mùsùlùmí kó ṣẹ̀sìn kí pé kó wá dáa fáà tí ó mọ̀ ṣáájú wa àwọn tó mọ̀ wí yẹn gangan òní ká lọ fi sí kéw ẹ̀rí pé ẹ̀sìn wọ̀ yóò tẹ̀síwájú jù báyìí lọ torí pé wọ́n lọ́pọlọ wọ́n lè ṣàlàyé irú kí ni tí wọ́n sọ ní calculation bàbá káyọ̀sí ìlú wa ìta bá kó àfáà gbogbo àfáà ní ìjọ pé ẹ wá wọ́ọ̀kì pé lónìí ìgbàká láàárẹ̀ ní mẹ́yìn ní ṣọ́ọ̀bù ìgbàká àwọn tó lè wọ́ọ̀kì ẹ̀ bóyá wọn ò pè mẹ́ta bóyá wọn pè mẹ́ta ìjọ rẹ̀ rí o ìbí ṣàwádà o because in tó jọmọ́ ti ní máàsì gan tó bá tẹ̀ sí kọ́ọ̀rì àtàrí mẹ́tìkì kò tiẹ̀ fẹ́ sí ogún pínpín lẹ́nu ọ̀rọ̀ máàsì ni orí òjẹ́kẹ́ rẹ́ nìkan kan tí bàbá kan bá ti kú òní pínpín ẹ̀ nílànà ìṣẹ̀ríà torí calculation tó wà ń bẹ̀ òye ẹ̀fí ọ̀dà máa mọ LCM kò lè pínpín lowest common multiple tó ń bá dẹ̀ sí two times three ó sá lọ yìí. so àwọn ọmọ wa tó stand ní ká lọ máa fi sílé ké àwọn tó ṣe sciences Let them go and study Arabic. Let them go and study Shura. Bó ṣe rí nìyẹn o. Zaka ní tí ò bá tí ìyọkó lọ yọ. Owó tó bá ti wá níyẹn tó tó yí tá a sọ yìí yóò fi fọ́ọ̀tì pín ogójì. Fún àpẹẹrẹ tí nǹkan ìṣe àkáǹtẹ̀ láàárọ̀ ìtírí mílíọ̀n, àwọn tó ní títírí mílíọ̀n wọ́n pọ̀ rẹpẹtẹ ẹ mọ́rò gbówó yẹn pọ̀ kò pọ̀ òun ọdún èmi àti ẹ̀yìn mi ìmọ̀ ti yé ṣá èmi ni mo kàn wọ́ra mi bá láì ní ti bá wà àkáǹtì mi ní ìsìn. Oyún tó wà bẹ́ẹ̀ ni wọ́n ti ten thousand naira ó lè mọ́tò five gan ó lè one thousand ṣùgbọ́n èèyàn kan bẹ three million yẹn tí mo sọ ìwọ́n kan yìí mú sí mi pé ṣé owó yẹn tó jẹ watermelon láàárọ̀ ìbáyìí so you divide it by forty mo sọ pé nígbà kan ni mo rò bó ti yé tó bá ti pín sógójì iye tó wá jẹ̀yìn òun ìgbàká tó bá pọ̀ jọjọ àlékún fáwọn èèyàn tí ò bá thousand lórí yọ two you can give to one person ayọ́ zaka àwọn olówó fún wa problem ní nǹkan bí ọ̀sẹ̀ nílò kan sẹ́yìn wọ́n wo 50,000 àwọn obìnrin tó máa ń sun àgbàdo tàlẹ́gbẹ̀ẹ́ títì ọ̀pọ̀lọpọ̀ ohun àwọn ló ń tọ́mọ fúnra wọn wọ́n 50,000 fẹ́ tó ń sun àgbàdo tà ó nìtumọ̀ wọ́n á lọ sùn láti junction ògbẹ̀ wá sí ìlẹ̀pa alápàtà yẹn jáde sí gáràjì gba ọ̀nà yẹn lọ sí òkè ìgbẹ̀dẹ ọ̀rìn tẹ̀ fi dé ṣàkómi títí tó fi dé òkè ìgbẹ̀dẹ padà láti gáràjì yẹn lọ sí ọ̀nà òkè ìgbé téèyàn fi dé NYSC téèyàn fi wá dé Federal College Technical College àṣírò gbogbo ẹ̀ apádà gba ọ̀nà kí lórúkọ ẹ̀jẹ̀ odò èṣì àṣírò gbogbo àwọn alágbàdo tó ń tàgbàdo tó jẹ́ mùsùlùmí they are not up to thirty kí ẹ̀ wá ṣírò fifty thousand lọ́nà thirty pẹ̀lú lẹ́gbẹ̀yìn fifty thousand ó fi zero kún ó lè lo five hundred thousand times three times just one point five million tọ́lẹ̀ bá fẹ́ ṣe ṣàká tàbí fẹ́ ṣètọrẹ àánú àwọn kan wà wọn pẹ̀lú àgbéyàn yẹn ò tó nǹkan kan ẹ wo kí ẹ wá ronú bẹ́yẹn kó wá fún fifty thousand gba tó dàgbà gbogbo tí wọ́n jẹ́ mùsùlùmí yẹn ẹ jọ ṣé kò ní rọrùn lọ́rùn kúrẹ́ lómi àgbàdo tó máa ń lọ ń gbé yẹn ń gbà láwùn ní tó bá tà tán yóò yọ èrè ìyókù yóò lọ fún wọn àbáwọn tó ń ta gàrí nílé lọ́jọ́ àwọn obìnrin mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ àwọn ló ń tọ́mọ fúnra wọn we can do the calculation èyí tí wọ́n wá ń sọ̀rọ̀ ojú ọmọ ọ̀rọ̀ ìwé tí wọ́n sọ lẹ́ẹ̀kan ojú ọmọ ọ̀rọ̀ kan mọ́ ọlọ́pọlọ ọmọ ẹni tí ò bá ní ẹ̀kọ́ kò lè ronú kò ní ìmọ̀ bẹ́ẹ̀ kò lè yé pẹ̀lú ìgbìmọ̀ to do it ẹ̀ bá lówó gan àwọn àbá àtọ́rọ̀ yé yẹn máa kàn láti dá ìdí ọ̀pọ̀lọpọ̀ ọkọ ní àǹfààní tó pọ̀ yóò dín lágbára wọn torí pé wọn ò mọ ọ̀nà tó yẹ kí wọ́n gbà mọ̀ wọn ò dẹ̀ ní béèrè lọ́wọ́ àwọn àti iye wá sí tẹ́lẹ̀ ní ọlọ́sán ọmọ ní kí tó mẹ́rin ò ní gba ládá tó ṣe béèrè kó tó nà kò dẹ̀ sí tó fà á lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà táwọn olówó fi máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n máa ń wò pé àwọn àfáà yẹn ó jáhùn jẹ nínú àǹfààní owó yẹn wọ́n àbẹ̀ lọ sí fúnra wọn pé káwọn àfáà yẹn wọ́n bá ara àǹfààní yẹn. àwọn òun làwọn ọlọ́run kò ṣe àánú wa nínú ẹ̀zàká kásẹ̀tì mú méjì yẹn tí ẹ bá ń kírun ọ̀ràn yẹn rẹ̀ pé ìgbà náà yóò mójútó náfìlà so torí àwọn bá ń kírun ọ̀ràn yẹn pé tẹ́lẹ̀ yẹn ká tó mójútó sí méjì àwọn ga rákàtà jù tí ẹ̀ bá ń jẹ tó ń sùn ó bẹ̀rẹ̀ láti orí hóró kan tí ẹ̀ bá pé ó máa ń rẹ̀ ń garí ohun àti yan tàjú tó bá jí láago márùn-ún yan náà sí làrákà kan tàjú dùn ní ibi tó ti bẹ̀rẹ̀ yẹn wọ́n ràkà fátíà kan kúlé aláwọ̀ kan sálámà ó ti jẹun tàjú dùn ó gbà ládàá tí ẹ̀ bá consistent ìyẹn pé tí ẹ̀ bá dún ní mọ̀ tó wà constant ní gbogbo ìgbà tó jẹ́ yọkọ̀ ọ̀kan yẹn ló mọ́ èèyàn lójúmọ́ ó lóore ju ẹni tí èèyàn mẹ́wàá lónìí tó wá tún oṣù mẹ́ta yóò tún lọ mẹ́wàá ni ó tún lè ronú ọ̀sẹ̀ méjì gan fi ẹ̀yẹ pé jù lọ. so yé wa so nínú àwọn ọjọ́ mẹ́wàá ìkárìkọ àyàn tààjì kò ní mo kàn sọ pé wá wọ́ọ̀sì wọn ara kan. dẹ ìtọrẹ àánú àwa tí zaka ọwọ́ owó wa tó wà òde ní stọọ báwa ṣe ń retí káwọn kan fún wa ni káwọn náà mọ ronú pàtó fáwọn míì àwọn kan ń sìn wọ́n lọ ń da ọkà bàbá lẹ̀fẹ́ yẹlé wọ́n láwọn fi ń gbà ládàá mọ́ da ọkà bàbá kankan fẹ́ yẹlé nítẹ́yẹ ó jẹ tó bá rìn káàkiri ó ti wà fún ọlọ́run ti ṣe don't waste resources ọkà bàbá yẹn lọ fún àwọn ọmọ èèyàn tó ní bùkátà sí àwọn ẹyẹ ọ̀dọ́ ọ̀nà oko wọn ó jẹun ó rùn jẹjẹ ń bẹ ànábìyí sọlọ́pàá àyọ̀tàn àwọn àgbẹ̀ táwọn ẹran abẹ́yẹ tí wọ́n ń jẹ nǹkan oko wọn á kọ sílẹ̀ fún wọn pé wọ́n ń ṣètọrẹ àánú ní sọ́dà tọ́lẹ̀ nípa àwọn èèyàn ẹlòmíì yìí yọ wọ́n lọ da yọ̀ sílẹ̀ o ò ṣe sádàkà kankan o sàrà ni yẹn da yọ̀ sílẹ̀ àpàníyàn o nínú ìṣẹ̀rẹ́ Islam kò dẹ̀ sí ìdí yẹn fi máa ń da yọ̀ ọ́lẹ̀ ẹ̀bọ ló bì tó bá ti lọ yẹ nǹkan wò lọ́dọ̀ àwọn babaláwo yẹn làwọn afá tó ń ṣe jálàbí tó ń tẹ̀lẹ̀ yẹn babaláwo tó ń kéwú làwọn yẹn ṣètìyé wọ́n fi kéwú pọ̀fọ̀ síbẹ̀ mọ̀ pé èdè lárúbáwá bí ò bá tí mò ń sọ mo lè máa sọ pẹ̀lú èdè lárúbáwá àtàtì òwàní òkàdímọ̀ kùnbé lọ́gọ́sí lárọ́bí ìyàwó bá jìnnà àbí àṣìyà àbẹ̀ lọ́gọ́sí lárọ́bí àti fúsà ẹ̀hẹ́n nítorí pé àyìn ògbọ́ màá máa sọ Yorùbá ọ̀fọ̀ yẹn náà lè pè pẹ̀lú èdè lárúbáwá ó dúró fáyín kéwẹ̀ wà mo ti rí tíra rẹ̀ gan wá òdùnfá ọ̀sẹ̀ méjì òtúá ìrẹ́pẹ̀ gbogbo ẹ̀ ló ní kéwúwẹ̀ ń tẹ̀lé tó fẹ́ bá lọ́dọ̀ alákan aláwo kan tó lóun yẹ ìtẹ̀lẹ̀ fún yín ifá náà ló ń dá fún yín àwọn ló máa ń ríran torí pé tí ẹ bá ti lọ dáfá ẹbọ ni wọn ò padà sọ pé kẹ ẹ lọ rú rírú ẹbọ ní gbìnì tó nú ẹbọ náà ní yọ yẹn tí wọ́n lọ ń pọ́n káyẹ̀rún ló bá àwọn kérúbù níbẹ̀ tí wọ́n lọ máa dayọ̀ wasting of resources apalẹ́ni ẹlẹ́ẹ̀kejì ẹbọ ló ń dọ́gbọ́n ṣe tàbí kan sọ pé lọ fún àwọn afọ́jú ní àgbàdo ó ṣe jáfọ́jú àwọn oníbàárà tí wọ́n jókòó kalẹ̀ tíjẹ̀rí ẹ̀sán sọ pé èèyàn ò gbọ́dọ̀ mú níṣẹ́ bàárà yìí ṣiṣẹ́ àmẹ́bí tó bá dojú àlìkí àwọn sàṣálàmù tí àwọn tó ń kálukú bá dìde gbogbo àwọn oníbàárà yẹn kò ní fi ẹran lójú wọn egungun nìkan ló máa wà ń bẹ̀ ìyá àkọ́kọ́ tí wọ́n kọ̀ jẹ nìyẹn láti mọ̀ pé lẹ́yìn kò ṣiṣẹ́ ńgbà tó wà láyé ń tọrọ kiri àwọn bára yẹn wà ní ẹ lọ fún wọn ní ẹ̀rẹ́ oríṣiríṣi táwọn yẹn máa ń lọ ń gbé bẹ́ ẹlòmí ò mú adìẹ yóò fi ra gbogbo ara yóò lọ fún àwọn oníbàárà ẹbọ ló ń rú yẹn nǹkan tá à ń jàmú yẹn ni kò ṣe nìyẹn kókó lọ kárùn lọ kó ti nìkan nìkan òun yìí lójú wọn gẹ ẹlòmí ò fi àwọn gbà aláìní yàtọ̀ sí oníbàárà aláìní ṣiṣẹ́ kò ní méjì dẹ̀ ni wọ́n àwọn kan ò ní rárá àwọn kan ò ní tó wọ́n ní kò tó àwọn méjèèjì yẹn ni wọ́n ń sọ àtẹni tó ní tì ní rámú tòtòrí àsìkò sótórí náà nínú àwọn nǹkan tá a lè ṣe nìyẹn nínú àwọn iṣẹ́ olóore tá a lè ṣe nínú àwọn ọjọ́ ìní ààwẹ̀ ààwẹ̀ gbígbà anábíwa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam fúnra ara rẹ̀ gan máa ń gbààwẹ̀ nínú kíni nínú oṣù yìí anábí máa ń gbààwẹ̀ nínú àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ hadith wà lórí ẹ̀ torí àsìkò múlẹ́mọ́ máa lè kóòtì àwọn hadith yẹn torí àti lọ́nlọ́ 33 minutes àwẹ̀ yẹn bẹ̀rẹ̀ látijọ́ kíni látijọ́ Tuesday tàbọ́là mo rò bó ti yé ṣùgbọ́n èyí tó bá bọ́ sọ́jọ́ sátidé nínú àwọn èèyàn àmì ṣùgbọ́n ànábì sọ̀rọ̀ láàyè ọ̀sán ń kọ́ ọ fún wa ó ṣe ilé ìwọ̀ ká máa gba àwẹ̀ níjọ́ sátidé àyàfi àwẹ̀ ọ̀ranyàn nìkan àwẹ̀ tó wájọ́ sọ́jọ́ sátidé àmì ìgbà hmm? àyàfi àwẹ̀ kí ni nínú àwẹ̀ tó wà nínú oṣù yìí nínú ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ ìní ọjọ́ àràfà fáwátà sí ní àrọ́fà ọjọ́ àrọ̀ fáyàn ọjọ́ tó lágbà má sì padà ṣàlàyé níjọ pẹ̀lú ògùn ọlọ́run tó bá di bí ókú ọ̀la àràbá ókú ọ̀la àbọ̀túnla àwọn ìgbáradì tó yẹ ká ní fún àti bó ṣe yẹ ká ṣe ní ọjọ́ yẹn àwọn nǹkan nílùú wa ìmọ̀ bóyá wọ́n ṣe ń ṣe dìde mórí lẹ pósítà some years back àwọn kan fa pósítà ìyá wà láì tàláì fún màbílà ní ìmẹ́ tó fa pósítà ìyá ní ìmọ̀ wọn ó tún lọ fẹjọ́ sun ṣífì mọ̀ múgbà yín pé àwa là ń ya pósítà wọn ìmọ̀mù pé nìkan láwọn ọmọ ẹ̀yà pósítà mi kódà mò ń kà báyìí mo kàn ń wò ní wọ́n lọ ń ṣe láìlátul àárọ̀fà wọ́n tún sọ dọ̀dún òru àràfà wọ́n láwọn ń ṣe ayẹyẹ òru àràfà ẹ wo àìmọ̀ kan ọ̀sán sì ni àrọ̀fà ọjọ́ kẹsàn-án ọjọ́ kẹsàn-án oṣù zòlèhíjà yẹn ọ̀sán làwọn ń lọ àlùkù fùbìrì àrọ̀fà á wà ní Mínà ní ọjọ́ kẹjọ sáǹpẹ̀ ní yàwó mọ̀tẹ́rìmíyà tó fà ọjọ́ mẹ́wàá yẹn gan sí pàtàkì ju àwọn ọjọ́ yòókù lọ nítorí àwọn ọjọ́ ńláńlá bẹ̀ yàwó mọ̀tẹ́rìmíyà ní ọjọ́ kẹjọ oṣù zùlíjà tí àwọn gbé ara mi tí lọ sí tí bá dé kẹjọ yẹn tó bá di wá di kẹsàn-án lẹ́yìn tí wọ́n kí àṣùbà àwọn òtún ní sí ìlú rùn bá jáde gbọ́dọ̀ ẹgbẹ́ lómi àwọn ọ̀pọ̀lọpọ̀ ó ti máa lọ látòru wọn fẹ́ tètè débẹ̀ kí ló ń fètè lọ ṣe àsìkò tọ́lọ̀ ni ó lọ ni ó lọ tó fi gba ládá tóun bá ti wá jáde inú àgbèrà ògì àròfá àlùwò kúfù bìlẹ̀ àròfá èèyàn wà dúró mẹ́ àwọn tó yóò máa ṣe ìrántí ọlọ́run yẹn lọ́dún láti àjọ àṣeríṣiríṣi á sọ̀rọ̀ nípa ẹ̀ tó bá dìgbà yẹn torí kò sọjọ́ orí àtẹnìwé tó bá tún wá ti di wípé òòrùn wọ̀ ẹ máa wo àní kí mọ́ gírídì ń bẹ̀rù a wà lọ sí ààyè ní ìtànpè ní Muzdalifa Muzdalifa yẹn lálọ sùn sí ibẹ̀ láti wá kí Magrib àti ṣáì ẹjọ́ sí arọ́fà wà mọ́ èyí wà lẹ́yìn ìṣẹ̀lẹ̀ láti rà arọ́fà bẹ́ẹ̀ ṣe ní òru ṣáájú arọ́fà kò bára fa mu bẹ́ẹ̀ ṣe lẹ́yìn ìsílẹ̀ ti ṣúlẹ̀ arọ́fà kò bá mu òru yẹn ni wọ́n lọ ṣe ẹwà ìmọ̀ kan àwọn obìnrin yẹn pọ̀ ń bẹ̀ àwọn ní gbomi lọ rẹ̀ ní àrọ̀gbọ́ ah, àràfà là ń ṣe o orúkọ dẹ̀ ní àrọ̀fà lẹ́lọ́gbọ́ bẹ̀ ọ̀sán gbọ̀ngàn ibi tẹ́ ẹ̀dẹ̀ dúró sí èyíṣọ́ ike ṣàràká lẹ́yìn yẹn tó bá ti wá lọ aṣẹ̀wà padà sí ní ìlú gbogbo ti wá so ààwẹ̀ wà níjọ́ ìyàn ànábì ní sallallahu alaihi wasallam ọjọ́ àràfà yóò pa ẹ̀ṣẹ̀ ọdún kan sẹ́yìn rẹ̀ yóò tún pa ẹ̀ṣẹ̀ ọdún kan sí iwájú yóò parẹ́ gbogbo ti wá nìkan nínú rẹ̀ ni gbogbo iṣẹ́ olóore ní ká máa sọ̀rọ̀ dáadáa ká lọ máa gbé àwọn èèyàn wa wò ẹni tí lọ sí fámílì àlejò táìmù láti kí wọn àwọn tó wà lókèrè ní kan call them ìyá kó nọ́mbà wọn àwọn ní ká kí tí yẹn máa gbà lórí ju àwọn àsìkò míì láti kí wọn lọ wà wà ní Canada wà ní South Africa tí sáà àwọn tó wà nàìjíríà tí ò sí lè kọlù wọn náà àwọn tó wà ní àrọ̀wọ́tò rẹ̀ nílẹ̀ lọ bẹ̀rẹ̀ wọn ò kílẹ̀ wà mọ̀kà ní kéwù kéwù náà lè ẹgbẹ̀lẹ́gbẹ̀ nínú iṣẹ́ tá a lè máa ṣe ò ní ká máa ṣe takbir Allahu akbar akbar akbar ní mọ́ra àtàwọn kì í ṣe pé wọ́n máa ń sọ lásán ní ìjókòó wọ́n tó máa ń la àrẹ ọjà àwọn yóò máa ń sọ táwọn yóò máa gbọ́ gbogbo yẹn wọ́n máa ń sọ gbogbo ẹ̀ gbogbo àtọ́nà sọ fún mi so ká gbìyànjú ọlọ́run ṣàánú wa àti gbogbo iṣẹ́ tó bá ṣe jẹ́ ìṣe olóore nínú ẹ̀ ni ìwọ tó ń fẹ́ mú àtọ́lọ́tì bó bá jẹ́ ẹ̀mí pàtì ọjọ́ mẹ́wàá yẹn pa close ṣọ́ọ̀bù ẹ̀wọ̀n àti ọ̀sùn bóyá ọlọ́run ràn yẹn lọ́wọ́ kó mọ̀ ìwùlẹ̀ sí mọ́ tó bẹ̀rẹ̀ bísínẹ́sì ní kí ló dé ìtẹ̀pá àwọn ọjọ́ mẹ́wàá ọjọ́ olóore ẹ̀ṣẹ̀ rẹ̀ lọ sí títà àti mímu mo ti ṣọ́ọ̀bù mi fáwọn àti ọjọ́ mẹ́wàá yẹn tọ́lọ̀ bá ṣàánú èèyàn dáadáa kó tó péjọ mẹ́wàá yẹn ni ó sì rí bísínẹ́sì yìí wọn ò lè wàhálà ẹ̀jẹ̀ ti pọ̀ ju ìdarí ìgbà ní àwọn ní pàtó pọ̀rí ara wọn oríṣiríṣi wàhálà ìyàbá lè lókọ́lọ́n kò ṣàánú wa ẹ jẹ́ káàwà dáadọ́ bẹ̀rẹ̀ wá tún tún di àwọn àsìkò nínú ẹ̀ náà ni ẹran léyá pípa ẹlòmí ìléwé ẹran léyá wàláì kò ní pa ẹran púpọ̀ lónìí ẹlòmí yóò yẹ kó ra ẹran tó wọ́ọ̀tì fún 100,000 ẹran 100,000 ní ó yóò ọmọ òun ní jìyàwó kan àtẹ̀yìn àpò mí nínú ẹlòmíì á nítorí pé òun níyàwó òun ní pẹran léyà irọ́ tó bá lágbára wàá obìnrin kan ń pa ànábì sọ̀lọ́lá ayọ̀ àtàǹgbà tó lọ ọgọ́rùn-ún ní pa one hundred camels ó fi ọwọ́ ara ẹ̀ ìlú ogójì wọ́n ní

ṣé kò mọ̀ pẹ́sẹ̀ gan lòun gbà tí wọ́n ń sọ̀rọ̀ lọ́wọ́ lọ́n sọ̀rọ̀ sí kò mi lọ́jọ́ orí kò tẹ̀ ó kó tètè kúrò ní wá burú ló ń gbà sórí ààrẹ ẹlòmí tí wàhálà bá bẹ̀rẹ̀ ń gbèsè ayé wọ́n sọ̀rọ̀ lọ́yìn wọ́n sọ̀rọ̀ náà a máa tẹ̀síwájú bọ̀ mọ́ tó ń ṣàlàyé nípa ọ̀pọ̀lọpọ̀ ó dàbí mọ́ọ̀sì kan níbẹ̀ tí wọ́n ti máa ń ṣòro àti lákọ̀ọ́kọ́ bí àwọn obìnrin ibẹ̀ ara káwọn àfáà tó ń ṣàṣọ láti fún wọn òfin kọ wọn náà nígbà yìí tábà tí ń sọ̀rọ̀ lọ́lọ́ ẹ káàárọ̀ ẹ kíní kan ẹ pẹ̀lẹ́ kí ló ṣẹlẹ̀ kó tó wá di kó padà yé wọn torí pé àyà kùránì sọ́ọ̀tù Hùjúrátù sọ tẹ́ bá ti gbé orin tó ga ju ohun ànábì

láti bẹ̀ tó bá pariwo adájọ́ àtàn ní kó lọ lóṣù mẹ́fà ní ẹ̀wọ̀n láyé nìyẹn tó pé gan kó mọ̀ wulẹ̀ lọ sí kóòtù yẹn ju kó lọ kó bá bẹ̀ lọ ẹ̀wọ̀n wà fi áńfùsì kó má fàlà tó sì rò èyí gan tó ń ṣẹlẹ̀ láyé ẹbí wọn tọrún yóò tọ́nà tó ṣàrà tó ń torí bẹ́ẹ̀ téèyàn bá rẹ̀ ti jókòó nìkan tẹ́ máa ń sọ̀rọ̀ ọlọ́run tí inú ń bí ìrìn sínú ìrìn òṣì kó ti mà pé ìgbàgbọ́ rẹ̀ mẹ́ẹ̀ ìgbàgbọ́ ẹ̀ ó mẹ́ àti lọ́n ṣàánú ìjọ àti ìlú ìlà àárọ̀ ìwọ̀n ronú pé mo lọ sókè gbé wọ́n fi tó wà lókè gbé kí lọ bẹ̀ èrò pọ̀ ń bẹ̀ ń bẹ̀ máa ń gbọ́rọ̀ dáadáa mo tún ronú àbí kí n lọ sí ògbẹ̀ àbí kí ibi tí mo wà yìí jẹ́ ń fà ní if not kó fò mẹ́ àjògùn òjògùn nfààfì tí aago mẹ́sàn-án ní ilé kúrò fún màá béèrè béèrè sáàmù fún màá béèrè ọ̀rọ̀ ẹ̀sìn àtàkùn àbẹ̀ àwọn olówó ńlá ńlá wà ń bẹ̀ wọ̀ àwọn àgbẹ̀ àwọn ìgbìrà pé oko oníṣẹ́ ẹnu wọn ní lọ́wọ́ ní èkó ní ìlú so gírímọ̀ káì tí wọ́n pè ní agídí ọkàn nǹkan burúkú ni kò síbi tí ó gbé èèyàn wọ̀ jù náà lọ nínú fàájú ní fún màmá ń tà máa rọ́ gbogbo ẹni tó bá ti ṣagídí inú náà làtà ni wọ́n lọ dé mọ́ mọ́nà sọ muhammadu akada jẹta wọ́n bá pa yẹsàn rẹ̀ ó ṣe rí tó ṣe àánú lọ́jọ́ náà we don't join multitude to commit evil a gbọ́dọ̀ mọ́ àwọn èrò ọ̀pọ̀ èrò láti lọ ṣẹ lọ́n torí pé ọmọ náà náà ju ọmọ náà lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò bọ̀ lọ́wọ́ àwọn ọmọ òun yẹn gbogbo wa kó lọ́rọ̀ wọn lọ́nà tó bá fẹ́ kí ẹgbẹ̀rún bá ti wọ náà kó mọ ẹyọ kan pálíjì ní oṣù one to one thousand paradise to hell téèyàn ẹgbẹ̀rún bá wọ náà lẹ́nìkan tó wà lìjẹ̀ náà wàkà ìfàlà kò ṣe ní ilé èèyàn mélòó ni mùsùlùmí àdúgbò yìí tó wá kírun ká tó wá fà wọn tí ì ṣe mùsùlùmí tí wọ́n bá ń sọ̀rọ̀ ìgbà tó kálukú bá fẹ́ kú ní òní òbí mọ̀ gbìyànjú láti sọ ní pé àwọn iṣẹ́ ológun gbogbo tàbá láti mọ̀ sẹ́sìn tó dáyẹ ká gbìyànjú ká máa ṣe wọ́n lásìkò kódà kó ṣe kíkí kàkàrà náà ládàtà àgbà yóò ṣe kí yóò ju àwọn ọjọ́ yòókù yìí ṣùgbọ́n ká mójútó àwọn iṣẹ́ ọ̀ràn yàn ní àkọ́kọ́ káwọn mọ̀ sí lọ́n pẹ̀lú bídíà onímọ̀sọ̀ láìláṣẹ̀ àrùfà táwọn kan lọ ń ṣe yẹn ẹ tẹ̀bá ti mọ̀ pé irú òní sí sunday wọ́n máa ń jẹ́ àsàlátù tẹ́lá mọ̀ tó wọ́n máa ń lu bàǹdírì níbi àsàlátù yẹn ẹ má lọ wọ́n bá ti ń kọ orílẹ̀ tí wọ́n ń jó ẹ má lọ lọ àwọn àsàlátù rádaràdà yìí because ẹ̀ṣẹ̀ lẹ́ ló ń gbà bẹ́ẹ̀ èyí tẹ̀ ń ṣojú kòkòrò pẹ̀fẹ́ sí lọ́wọ́ ọlọ́run kò ṣàánú so bí ìyẹn ní kàtà kàmí kára ṣàlàyé fúnra wa àbí Allah subhanahu wa ta'ala ṣe wá láǹfààní láyé ní ní àkótán fún gbogbo àwa tí a bá wá ní gbígbà tí a fẹ́ pa ẹran àti ìráwọ̀ kódà àti ìrówó bóyá fẹ́ lọ mú nídìí kan aṣáàmì lẹ́yìn pé pẹ̀ràn léyà kò anábìwá Muhammad sallallahu alaihi wasallam sọ wípé irun ara wa èmi ni irun orí ni o irun abíyá irun abẹ́ o àti èékánná wa àmímú kankan kúrò látijọ́ tó ṣùgbọ́n láti bẹ̀rẹ̀ ìyẹn látọ̀ látàbọ̀tún la dá lórí yan bá róṣù lórí àdúgbò òwe tàbí ká tú àgbọ́dọ̀ fárun abẹ́mọ́ àgbọ́dọ̀ gé ìkànnà torí náà kéèyàn ti ṣe lẹ̀ lónìí kó pẹ́ jù torí pé a ò mọ̀ bóyá wọ́n ò rò ṣù ní òní àtọkùnrin àtobìnrin tó bá mọ̀ kó fẹ́ sí kí ni ó máa pa ẹran iléyà ìbéèrè wa ni téèyàn bá lọ ń di irun kọ́ ti rìn ẹja àti ẹni tó ń ya irun gbọ̀n ìyẹn máa fún nǹkan amójú kúrò nítorí pé èèyàn ò ní kápá lórí ìyẹn òun di irun ní kìí tó fẹ́ lọ gé òun ya irun gbọ̀n ní kìí tó fẹ́ lọ gé òbí yẹn ti rí yẹn kódà fẹ́ fẹ́ sọ nǹkan kan ẹ béèrè question wọ́n lè kọ́ wọn sọ́lá nílẹ̀. ẹ̀jọ̀ nínú question méjì ni kò fẹ́ béèrè number one ṣé ṣé ìbá fẹ́ yan takat ní mọ́ọ̀sì téèyàn ń lọ téèyàn lè lò gbé síbẹ̀ ní àbí. ẹ máa dán pè ní zaka ìrọ̀ ni mo ṣàlàyé lẹ́ẹ̀kan yìí tó wá jẹ́ yẹn ni ó yàtọ̀ sí sọ́dá kọ́ ìtọrẹ àánú rẹ àtinúwá èmi lè ṣe ẹ̀yin náà lè ṣe ẹ lè one thousand two hundred ẹ lè gbóúnjẹ fún yàn yípo pupa nǹkan kan wọ̀nyẹn zaka ti owó olùmọ̀sọ́lẹ̀ kan yẹ iye tó wé yẹn ó tó nìyẹn kó tó lè yọ zaka tó bá jẹ́ nǹkan oko ó níye bí nǹkan oko yóò ṣe pọ̀ kéde sí gbogbo nǹkan oko irú iṣu ń sin zaka ọ̀wọ̀ owó tó bá pa ń bẹ̀ ní zaka wọ̀ ṣùgbọ́n àwọn nǹkan ọ̀gbìn ní zaka wọ̀ tó ti yé irú pótìrì sí zaka ọ̀wọ́ adìyẹ owó tó bá pa lórí adìyẹ ní zaka wọ̀ irú ẹ tó sin màálù ṣùgbọ́n wọn ò dá màálù yẹn ó kàn ní ranch zaka ọ̀wọ́ màálù owó tó bá ń pa ní zaka wọ̀ ṣùgbọ́n tó yẹ kí wọ́n ń dá màálù yẹn káàkiri àtàwọn ẹran yẹn ìyẹn ní zaka ìyẹn lówó fọ́rọ̀kó tí wà zaka yẹn bò lè yóò ṣiṣẹ́ ọlọ́run ti sọ àwọn tá a máa fún ìnáma sọ̀rọ̀ àkọlù àwọn aláìní àtàwọn eh, àwọn tí ò ní rárá àtàwọn tí ò ní tó àwọn tí wọ́n wà ní gbèsè mo rò pé àwọn tí wọ́n wà ní gbèkùn mo rò pé ti wá ní ìsìn àwọn tí wọ́n jagun sójú ọ̀nà ọlọ́run gbèrú àwọn akẹ́kọ̀ọ́ tó ń kọ́ ẹ̀kọ́ ṣẹ̀ríà tó lọ lé kí wọ̀nyà àti àwọn tó ń jagun gangan sójú ọ̀nà ọlọ́run mo ti bàbá wa mọ bá àwọn yẹn bàbá àmọ́ bá a ṣe lè ṣe àwọn tó jẹ́ olùmọ̀ gangan àwọn àfáà gangan èèyàn lè gbé fún wọn àwọn àfáà àmọ́ bí wọ́n ṣe bá yàn ti sùúrù tẹ̀ téèyàn fúnra yẹn ò bá mọ bóun ṣe lè ṣe tàbí kò ní táìmù fún àfáà yẹn kẹkẹkẹ tó wà ní àwọn tá a lè fún tó wáyé pé ògán wà ní àwọn kíni aláìní sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa àbọ̀ ètò irú ìmáàmù mọ́ọ̀kì ń sìn àbá àfáà yẹn tó jójú mẹ̀sìn tó ń kọ́ àwọn ìyàlẹ́sìn kò lè ráàyè láti wá owó tó ẹni tí ò ṣe oríṣẹ́ tiẹ̀. ẹ máa notice pé àwọn afá ṣé wọ́n á lọ síbi kankan gbogbo ìrọ̀lẹ́ àtàárọ̀ wọn ráàyè tí kò bá mistake táwọn èèyàn tún máa ń ṣe ní pé èyí kò sọ ọmọ kí ó lọ́dọ̀ rẹ̀ láàárọ̀ àárọ̀ ni ẹ ń ka síra gbogbo tí mo ń sọ ibi ìsìn ẹ wo táyì tí mo sọ yìí five a.m. àárọ̀ ìlú ni mo ń wọ́ọ̀kì kí ni zakato níyẹn o. kì wá ṣèyẹn nìkan tí bá tún sọ bí mo ti sọ fẹ́ tó wá wà ní platform ni mo tún dá ìbéèrè tẹ́nìkan ti send nínú àwọn obìnrin bí pé bá di irun tí mo kà wá sọ yìí ó wà comprehensive ju bó ṣe ra lọ I have to type it he's taking my time gẹ́gẹ́gẹ́ àwọn àbọ̀ olùmọ̀wé yẹn iṣẹ́ tí wọ́n máa ń ṣe gan àsìkò bí wọ́n máa lò lórí ẹ̀ ju àsìkò táwọn arúgbó máa fi ń ṣiṣẹ́ kò rẹ̀ wọ́n ọpọlọ ń nǹkan tọ́pọ̀ lọ mú nínú ara ju ti iṣẹ́ ara táwọn fi ọwọ́ ṣe ó pọ̀ jùlọ tí wọ́n bá ń lo ọpọlọ it consumes more calories than physical exertion tí wọ́n sọ fún wa nìyẹn ẹ̀rẹ̀ rí àwọn afáàbí tí wọ́n tètè ewu ní àwọn tó bá jẹ́ lẹ́kọ̀ọ́ nù wọn àwọn pòfẹ́sọ̀ ẹ̀rí wọ́n ti wọ́n ní stress ló ń fà so sábà bẹ́yọ zaka yẹn ẹ béèrè láwọn tó yé tàbá àwọn tó mọ àwọn tó tọ́ sí tẹ́yìn fúnra yín tẹ́ bá ṣàlàyé tẹ́ rò pé ẹ ò lè ṣe àwọn èèyàn máa ń ṣe dáadáa ọlọ́run ràn wá lọ́wọ́. tẹ́ bá fẹ́ ṣe ìtọrẹ àánú tẹ́ tún lẹ́yìn kejì ní pé ìfẹ́ ẹni tó ń tọrọ owó kí ni ó fún lówó hmm. àbí ẹni kò ní ní tó kí ni ó fún hmm. ẹ àdúgbò torí ó ṣẹlẹ̀ ní láti two weeks three weeks. Hmm ènìyàn ń bọ̀ hmm. bó ṣe bó ṣe dé wá ní ogun ìwé kan bẹ́ẹ̀ dé ní ohun dání eh. ó lẹ jọ ó lẹ tàbí lọ́rẹ̀ ó lẹ jọ ó lẹ ṣe nílà nínú hmm. ó ní ara ọmọ òun ìyá pé ó wà lọ sí ìdìbò iye tí wọ́n dẹ̀ ní lọ mú wá tó ju hmm. agbára lọ kí ẹ jọ lọ́wọ́ pé kìíní ojúṣe àwọn aláṣẹ mọ́ṣáláṣí yẹn nìkan gbàgbé ọwọ́ ẹ̀ka wò. òní wọn kò bí ẹni ìtajò kó jí yìí mímọ̀ pé mo torí mo ní gan kàmínú kòrán ṣe máa bí téèyàn bá toro téèyàn bá bíbára kò bá jẹ́ òde pé kó ṣàánú fún àdínkù bí ipò ti dárúkọ ọmọ yẹn mo ló jẹ́ kéde tí wọ́n sáàtì kò sí láì tí mo fún ní ẹgbẹ́ ìṣèfúnlówó rẹ̀ ìgbéjì nínú wa fún ní ọ̀dẹ̀ náírà lẹ́tà lẹ́tà la ṣùgbọ́n a gbọ́ pé owó yẹn kò dídì kankan tó ń ju ọmọ ìṣòro pẹ̀lú lo owó yẹn àjẹ̀ tó wá ń gbọ́ lóríṣiríṣi pé àwọn kan náà ti wà ń gbòòrò wọ́n bá ti sọ̀rọ̀ owó wọ́n á gbọ́ lórí lọ sọ́ọ̀dọ̀ babaláwo pé babaláwo àwọn ọmọ ṣe nǹkan ẹ̀jẹ̀ ẹni yẹn á máa gbẹ ẹni yẹn ò ní lówó mọ́ pé ilé kan níbi tá a tilẹ̀ ti fún ní ẹnìkan tó wá dáhùn pé nǹkan tó dé brọ́dà ń wá lẹ́yìn pé brọ́dà ń fún ẹni yẹn lówó tí kò lè mọ̀ pé wọ́n ti owó wọn lọ fi owó yẹn ṣe ìkọ̀tí pé gbogbo rctk wọ́n gbà pé kí wọ́n lọ pé láì gbà tó ọlọ́run fún ní rctk ìgbà olùgbà oní ọ̀kadà ní brọ́dà ń wá wálé wọ́n ń gùn báyìí tó owó ló kùnà tó ju wàhálà sí lọ́rùn ẹ̀yìn mo dẹ̀ wá sọ bí sẹ́yìn sọ pé ọ̀rọ̀ ọmọ pé ara ọmọ ò yá ṣe ní ti pé wọ́n ń ṣàánú kò ní pé inú kan táàdì wá fún lọ́wọ́. gbọ́dọ̀ níye ìbéèrè mi ni pé ẹni tí ìníkẹ́ dáhùn ẹni tó sọ pé bọ́dà owó ló fún èèyàn ló di wàhálà sí lọ́rùn tí ò fi ní mọ́ kílẹ̀ rí ẹ̀ kí ló mú dá lójú wọ́n ti lọ ọ̀dọ̀ babaláwo wọ́n ti lọ yẹ nǹkan wò àwọn babaláwo láti fẹ́ nìkan lówó ìyẹn là ń sọ ẹ̀sìn wa yìí ní bùkátà sí àgbọ̀ yìí àwọn àfáà ti ba ayé ọ̀pọ̀lọpọ̀ jẹ́ àwọn àfáà babaláwo ni kí ẹ máa yẹ nǹkan wò tábà wo ẹni sì tábà analyze ìgbésí ayé gbogbo ìtó sọ fóun lówó tẹ́lẹ̀ iṣẹ́ wo ló ń ṣe ń lẹ̀ fún àpẹẹrẹ nígbà tí Tinubu dé àbí nígbà gọ́ọ̀mẹ̀ntì lè gbogbo gọ́ọ̀mẹ̀ntì ní pọ́lísì oríṣiríṣi máa ń ṣẹlẹ̀ ẹ̀rí pé ẹni tó bá ń ta bóyá nǹkan bí 5,000 10,000 ló fi ń ra ọjà tó ń ta ọjà kò lè survive economy tá wà lọ́wọ́ ẹ̀ kí nìdí ni pé epo ti wọ́n price ọjà ṣe kí ni ó ti lọ òkè owó tún fi máa ń kó ọjà yẹn ò lè tó kó ọjà mọ́ òun wá ní ronú bẹ́ẹ̀ yóò ní ayé ni ayé kọ́ ó yẹ kó lọ increase capital owó tó fẹ́ fi máa kó ọjà tó bá lọ rí owó tó pọ̀ jù yẹn lẹ́tòrí pé a máa tajà á dẹ̀ tó máa méèkì owó ẹ̀ torí pé ọjà ti wọ́n sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ bisikíìtì èlé ni owó tó fi ń kó bisikíìtì tẹ́lẹ̀ kò ra páálí kan báyìí tó dẹ̀ fi ń ra páálí mẹ́wàá kò ní ra páálí ẹyọ kan so tabaṣe economic analysis àti financial analysis ẹni tí wọ́n sọ pé kò ní mọ́yẹ́ rí pé kò ní nǹkan kan ṣe pẹ̀lú pé fún yàn lówó ṣùgbọ́n babaláwo fẹ́ jẹun ẹ̀ pé mo ṣe simple analysis àwọn obìnrin tó ń la àsàlátù tó ní wọ́n nànà bọ̀ fún ó ń tajà a lọ wo ọjà ẹ̀ ó máa ń ta àwọn bọ́ǹfìtà tí wọ́n máa ń sachet ó ń ta biskit ọmọ ẹ̀ gangan ó lọ́mọ tó ń rá ọmọ yẹn á ti jẹ biskit mélòó kan nínú dọ́sìn biskit ẹyọ kan bẹ̀ ní ẹyọ kan orí ẹ̀ ní èrè àwọn èèyàn á yà ọ̀dẹ̀ á ní ẹmú amú biskit olè kó méjì mẹ́ta fún ẹnìyẹn àwọn èèyàn akọjá lóòótọ́ rẹ ó wá lọ́jà àwọn òpin bó ló ṣe fẹ́ pé ṣòkò tó náà nẹ́bọ̀ fún náà inú ẹ̀ náà ti ń jẹ èló tẹ̀lé tó wà lórí ọjà tó yẹ pé bẹ́ẹ̀ ló ti ń ṣe bẹ̀ kò sọ́kọ tó ń fún lówó ní wọ́n náà nẹ́bọ̀ fún àwọn kan ní wọ́n gbé òkúta sínú ọjà kì í ṣòkúta sọ ọ̀pọ̀lọpọ̀ tó máa ń ṣẹlẹ̀ àìní analysis thirty thousand naira for example ló máa ń gbà lóṣù ọmọ ẹ̀kan wọ yunifásitì ó ṣe nursing lákùngbà wọn ní kó san eight hundred thousand ọmọ ẹ̀kan wọ medicine ó wà ní unimed one point something million ó dẹ̀ ń gba one hundred and twenty thousand lóṣù wa lọ ń bá àwọn afá àtọ́rọ̀ ara ẹ̀rọ yìí rẹ̀ pé gbèsè gbèsè ló fẹ́ pa ẹ́ ṣé ìyẹn ṣáyé ló ṣe bẹ́ẹ̀ yẹn sálárì yẹn ti ṣe sálárì yẹn ló dẹ̀ ń ṣe you are not a businessman ṣebí gbèsè náà lèyàn á máa jẹ lọ tó bá lọ yá one million yẹn tó fi ṣebí wàá wo sálárì ẹ pé bóyá o mẹ́ni yẹn rí péjọ fifty fifty thousand tó mọ iye ọdún tí wàá fi san fifty thousand fún fifty thousand mẹ́wàá is how many is that is five hundred thousand ọdún méjì ló eh, twenty months lèyàn á fi san one million ìyẹn ni pé ọdún kan ààbọ̀ àti oṣù méjì èyàn fi sán kẹ́ni wá máa parí sókè sí kúrò lọ́rùn ẹ̀yà àpá ẹ̀gbà mi kí ló ń lọ ọ̀gá fáàfin nítorí yẹ kó ṣe ni pé kó bẹ ọlọ́run fúnra rẹ kó tún ṣínà àrísìkí kó gbòòrò àrísìkí ẹ fún ẹ kéwé kó lọ bà láwọn afá tó dáhùn ní kó pa pẹ́ẹ́pẹ́yẹ lọ mú owó tó ní tẹ́lẹ̀ gbèsè tó tó jẹ́ ó tún jẹ gbèsè sí láti lọ ra gbòòrà gbogbo ẹ̀ so nítorí yẹ kó ṣe ni pé bẹ ọlọ́run kó gbòòrò àrísìkí àmọ́ kìsìkí kọ́ wa ní táàbù gbòòrò àrísìkí Allahumma kfini bi halalika an haramika wàgíní ni bí fọ́dìkà àmà síwáka náà ní ká máa sọ lójoojúmọ́ pé àríṣìkí wa máa gbogbo káàkà yà wà rọ̀ wà ṣó ti yẹ wa so àìnímọ̀ tawhid àkídà tí wọ́n máa ń sọ rẹ̀ àwọn afá alákìídà nìyẹn àkídà yẹn gangan ló jẹ́ kí ìgbésí ayé kó rọ̀ wá lọ́rùn ìyẹn ni àdìsọ́kàn mùsùlùmí ìgbàgbọ́ wa yẹn tí ó kọ̀rẹ́tì yẹn òun wàhálà sọ́pọ̀lọpọ̀ wa so kí gbàgbọ́ yẹn bá ti lálàáfíà tó kọ̀rẹ́tì problem wa dínkù àkọ́kọ́ á ní ìbàlẹ̀ ọkàn ìbàlẹ̀ àyà á ní máa sáàkiri báyé ńlé wa so ẹni tẹ́ fún lówó yẹn kò sí nǹkan kan tó fẹ́ ṣe nítorí gbígbà sẹ́yìn ń fún lówó ẹ̀yin jẹ́ ẹni tó lẹ́sìn kò lè affect yín wọn ò bá lọ ṣàkóso nítorí owó yẹn kò dọ́dọ̀ yín sẹ́yìn tẹ́ ti jí láàárọ̀ tẹ́ ti kírun ẹ ti ka kùrì sí ìhù tàbá tún kírun sẹ́ńsìn a máa ṣàkárù tààrọ̀ tàbá ṣe sẹ́ńsìn nígbà kò lè tọ́tọ̀ yín náà gbogbo àwọn nǹkan wọ̀nyẹn nǹkan tí ò bá mú ní but gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn gan I don't give them money o àwọn wọ̀nyẹn kọ́sù ògbòrọ̀ ti pọ̀ jù mm-hmm. ìjọba ní ojúṣe wọn ni pé kí wọ́n wo àwọn wọ̀nyẹn gangan some of them might be ọ̀rọ̀ security issues tó wà ń sìn ojúṣe wọn nǹkan wò wọ́n dáadáa gbogbo ti yé àmọ́ ẹnìkan ní orí WhatsApp eh, status wọ́n là kan lóṣogbo ó tún ní id card bára id card àwọn association àwọn oníbára kìnnì kan beggars association wọn kọ state wọn sí ó tún ní id card òun ní kì í ṣíṣẹ́ so the point i'm saying is ṣe ara àwọn tẹ́yìn mọ̀ fúnra yín yẹn lẹ́gbẹ̀ẹ́ lé yín nínú ìlú yín yẹn tẹ́mọ̀ pé wọn ò ní tó yẹn kẹ́ fún wọn ó lóore ju àwọn tẹ́fẹ́ fún ní bára yẹn lọ mi ò sọ pé kí wọ́n fún ní bára pàṣẹ o ṣùgbọ́n àwọn yẹn gan lóore torí pé àwọn yẹn ò ní tọrọ kùránì sọ̀rọ̀ nípa wọn ọlọ́run bá sọ nípa wọn nù kùránì pé kódà lè rí lójú wọn sáláì ní ni wọn ṣùgbọ́n yìí ń fúnra yín mọ̀ àwọn yẹn gangan ló pé jù bí ẹni bàbá bá ń ṣe ṣàlàyé ọ̀rọ̀ ẹran léyà àwọn nǹkan ò pa jù mẹ́rin nímọ̀ pé wọn ọmọ ọgbọ̀n ní pò káàkiri àwọn yẹn ló lẹ́tọ̀ọ́ sí ká fún lẹ́ran ju àwọn nǹkan tó ń tọrọ ẹran kiri náà mọ̀rọ̀fọ́dí tóbi ìyà ti rí nìyàn ọlọ́run kó ràn wá lọ́wọ́ ọlọ́run kó fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ dáadáa ọlọ́run tí ó bàjẹ́ àlékún dáadáa ọlọ́run kó ṣe lẹ́nu kọ̀ọ̀kan ọlọ́run máa rí mẹ́lẹ̀ akọ̀ àgbáṣe ń gbọ́ iná ẹ̀tún máa ń sọ fáwọn tẹ́lẹ̀ náà bá mọ̀ pàápàá jù lọ́nà àwọn mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń ṣẹ̀sìn ṣùgbọ́n ẹ̀sìn ṣùgbọ́n ẹ̀sìn yẹn èyí ò lálàáfíà ni wọ́n ń ṣe hmm? kò lálàáfíà ẹ̀kọ́ lẹ́sìn ìmọ̀ lẹ́sìn ewé kákàndínlé máa ṣe béèrè tó fẹ́ ṣe ṣọ́lọ̀ ló ní ká ṣe ṣànàbì ló ní ká ṣe báwo lọ́lọ́run sí ní ká ṣe báwo lànàbì ṣe ṣàlàyé ẹ̀ mélòó ni wọ́n ní ká ṣe níbo ni wọ́n ní ká ti ṣe gbogbo kéfẹ́ kákàndínlé máa ṣe nǹkan torí pé rò pọ̀ bẹ́ẹ̀ hmm? ẹwọ odidi àdúgbò sí àfáà kan dédé ló ń lálà wọn ní ká pàgbò ká ṣàdúrà wọn á kójọ sí oríta ẹ̀yà àdúgbò ni wọn máa náwó sókè náà fi sókè ní ìsúná dídí à aburú gidi ẹ̀wọ́n nítorí àwọn kírísítẹ̀ náà ṣe ṣé kírísítẹ̀ ní àwòkọ́ṣe àwa muslim kò sí sí kírísítẹ̀ ò lè dálẹ̀ kò sí sí wọn ò lè ṣe tó ẹ̀kọ́ lẹ́sìn wa ọlọ́wọ́ náà wà اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه برحمتك يا أرحم الراحمين ويا أكرم المكرمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته. Amém. آمين